róòmù orí kọkànlá. ǹjẹ́ mo béèrè ṣé ọlọ́run ti wá kọ àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ ni rárá o ọmọ ìsírẹ́lì ni èmi fúnra mi ìran abrahamu ni mí láti inú ẹ̀yà àwọn ọmọ bẹ́ńjámínì ọlọ́run kò kọ àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ àwọn tí ó ti yàn láti ìpilẹ̀ṣẹ̀ tàbí ẹ kò mọ ohun tí ìwé mímọ́ sọ nínú ìtàn èlíjà ó ní olúwa wọ́n ti pa àwọn wòlíì rẹ wọ́n ti wó pẹpẹ ìrúbọ rẹ èmi nìkan ṣoṣo ni ó kù wọ́n sì ń wá mi láti pa. ṣùgbọ́n kí ni ọlọ́run wí fún un ó ní. ẹ̀ẹ́dẹ́gbàárin ènìyàn sì kú fún mi tí wọn kò tí ì wólẹ̀ bọ Báálì rí. bẹ́ẹ̀ náà ló rí ní àkókò yìí àwọn kan kù tí ọlọ́run yàn nítorí oore ọ̀fẹ́ rẹ̀ tí ó bá wá jẹ́ pé nítorí oore ọ̀fẹ́ ni Ọlọ́run fi yàn wọ́n kò tún lè jẹ́ nítorí iṣẹ́ ọwọ́ wọn bí bẹ́ẹ̀ kọ́ oore ọ̀fẹ́ kò ní jẹ́ oore ọ̀fẹ́ mọ́ kí wá ni ohun tí Israẹli ń wá kò tẹ́ ẹ lọ́wọ́ ṣùgbọ́n ó tẹ àwọn díẹ̀ tí a yàn nínú wọn lọ́wọ́ etí àwọn yòókù di sí ìpè Ọlọ́run gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé Ọlọ́run fún wọn ní ìyè tí ó ra. ojú tí kò ríran àti etí tí kò gbọ́ràn títí di òní olónìí. dáfídì náà sọ pé. jẹ́ kí a ṣe wọ́n di tàkúté àti àwọ̀n kí ó gbé wọn ṣubú kí ó mú ẹ̀sán bá wọn jẹ́ kí ojú wọn ṣókùnkùn kí wọ́n má lè ríran jẹ́ kí ẹ̀yìn wọn tẹ̀ kí wọ́n má lè nàró mọ́. mo tún béèrè ǹjẹ́ nígbà tí àwọn Júù kọsẹ̀ ṣé wọ́n ṣubú gbé ni rárá o ṣùgbọ́n nítorí ìṣìnà wọn ni ìgbàlà fi dé ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè yòókù kí àwọn Júù bá lè máa jowú ǹjẹ́ bí ìṣìnà wọn bá ṣe ayé ní àǹfààní bí ìkùnà wọn bá ṣe orílẹ̀-èdè yòókù ní àǹfààní báwo ni àǹfààní náà yóò ti pọ̀ tó nígbà tí gbogbo wọn bá ṣe ojúṣe wọn ẹ̀yin ará tí ẹ kì í ṣe Júù ni mò ń bá sọ̀rọ̀ nísinsìnyí níwọ̀n ìgbà tí mo jẹ́ àpọ́stélì láàrin yín mò ń ṣe àpọ́nlé iṣẹ́ mi pé bóyá mo lè tipa bẹ́ẹ̀ mú àwọn ènìyàn mi jowú yín kí n lè gba díẹ̀ nínú wọn là nítorí bí kíkọ̀ tí Ọlọ́run kọ̀ wọ́n sílẹ̀ bá mú kí aráyé bá Ọlọ́run rẹ́ kí ni yóò ṣẹlẹ̀ nígbà tí Ọlọ́run bá gbà wọ́n mọ́ra ǹjẹ́ òkú pàápàá kò ní jí dìde bí a bá ya ìyẹ̀fun tí a kọ́kọ́ rí nínú ìkórè sí mímọ́ àti ya búrẹ́dì tí a fi ṣe sí mímọ́ bí a bá ya gbòǹgbò igi sí mímọ́ àti ya àwọn ẹ̀ka igi náà sí mímọ́ a gé díẹ̀ nínú àwọn ẹ̀ka igi ólífì inú oko kúrò àwa lọ́ ẹ̀ka igi ólífì tí ó lalẹ̀ hù nínú ìgbẹ́ dípò rẹ̀ ẹ̀yin tí ẹ kì í ṣe Júù wá dàbí ẹ̀ka igi ólífì tí ó lalẹ̀ hù nínú ìgbẹ́ ẹ wá jọ ń rí oúnjẹ àti agbára láti ibì kan náà pẹ̀lú àwọn Júù tí ó jẹ́ igi ólífì nínú oko nítorí náà má ṣe fọ́nnu bí ẹni pé o sàn ju àwọn ẹ̀ka tí a kọ́kọ́ lọ tí o bá ń fọ́nnu rántí pé kì í ṣe ìwọ ni ò ń gbé gbòǹgbòrò ìwọ yóò wá wípé gígé ni a gé àwọn ẹ̀ka kúrò kí a lè fi mí rọ́pò wọn lóòótọ́ ni a gé wọn kúrò nítorí wọn kò gbàgbọ́ nípa ìgbàgbọ́ ni ìwọ náà fi wà ní ipò rẹ mú èrò ìgbéraga kúrò lọ́kàn rẹ kí o sì ní ọkàn ìbẹ̀rù nítorí bí Ọlọ́run kò bá dá àwọn tí ó jẹ́ bí ẹ̀ka igi láti ìpilẹ̀ṣẹ̀ sí kò ní dá ìwọ náà sí nítorí náà ṣe àkíyèsí ìyọ́nú Ọlọ́run àti ìrorò rẹ̀ ó rorò sí àwọn tí ó kùnà yóò yọ́nú sí ọ tí o bá farabalẹ̀ gba ìyọ́nú rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ yóò gé ìwọ náà kúrò pẹ̀lú àwọn júù tí a gé kúrò yóò tún bọ́ sí ipò wọn padà bí wọ́n bá kọ ọ̀nà àìgbàgbọ́ sílẹ̀ ọlọ́run lágbára láti tún lọ́ wọn padà sí ibi tí ó ti gé wọn ìwọ tí o jẹ́ bí ẹ̀ka igi ólífì tí ó la ilẹ̀ hù nínú ìgbẹ́ tí a lọ́ mọ́ ara igi ólífì nínú oko tí ẹ̀dá wọn yàtọ̀ sí ara wọn báwo ni yóò ti rọrùn tó láti tún lọ́ àwọn ẹran tí ó jẹ́ ara igi ólífì inú oko tẹ́lẹ̀ mọ́ ara igi tí a ti gé wọn kúrò ará mo fẹ́ kí ẹ mọ ohun àṣírí yìí kí ẹ má bàa ro ara yín ju bí ó ti yẹ lọ òun ni pé apá kan nínú àwọn ọmọ Ísírẹ́lì yóò jẹ́ alágídí ọkàn títí di ìgbà tí iye àwọn tí a yàn láti àwọn orílẹ̀-èdè yòókù yóò fi dé ọ̀dọ̀ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ lẹ́yìn náà a ó wàá gba gbogbo Ísírẹ́lì là àti kọ sílẹ̀ pé. olùdáǹdè yóò wá láti Síónì yóò mú gbogbo ìwàkiwà kúrò ní ilé Jákọ́bù èyí ni májẹ̀mú tí wọn bá wọn dá lẹ́yìn tí mo bá mú ẹ̀ṣẹ̀ wọn kúrò nítorí pé àwọn Júù kọ ìyìn rere wọ́n sọ ara wọn di ọ̀tá Ọlọ́run èyí sì ṣe yín láǹfààní ṣùgbọ́n níwọ̀n ìgbà tí Ọlọ́run ti yàn wọ́n nítorí àwọn baba ńlá orílẹ̀-èdè wọn wọ́n jẹ́ àyànfẹ́ rẹ̀ síbẹ̀ nítorí Ọlọ́run kò jẹ́ kábàámọ̀ pé òun fún ẹnìkan ní ẹ̀bùn kí ó wá gbà á padà bí ẹ̀yin fúnra yín ti jẹ́ aláìgbọràn sí Ọlọ́run nígbà kan rí ṣùgbọ́n tí ó wá ṣàánú yín nígbà tí àwọn Júù ṣàìgbọràn bẹ́ẹ̀ gan ni ní ìsinsìnyí tí ẹ̀yin náà rí àánú gbà wọ́n di aláìgbọràn kí àwọn náà lè rí àánú Ọlọ́run gbà nítorí Ọlọ́run ti ka gbogbo ènìyàn sí ẹlẹ́bi nítorí àìgbọràn wọn kí ó lè ṣàánú fún gbogbo wọn papọ̀ ọlá àti ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run mà kúkú jinlẹ̀ púpọ̀ o àwámárìdì ni ìdájọ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ tayọ ohun tí ẹ̀dá lè tú wò ìwé mímọ́ sọ báyìí pé. ta ni mọ inú ọlọ́run ta ni olùbádámọ̀ràn rẹ̀ ta ni ó yá a ní ohunkóhun rí tí ó ní láti san padà. nítorí lọ́dọ̀ rẹ̀ ni ohun gbogbo wà láti ọwọ́ rẹ̀ ni ohun gbogbo ti ń wá nítorí tirẹ̀ sì ni ohun gbogbo ṣe wà tirẹ̀ ni ògo títí ayérayé àmín.